أعوذ بالله من الشيطان الكريم اللهم صل على الألف الأولى في حضرة الآلاف والنام الأبدي بالنام الجدي والهاء الأبدي في حضرة الإلهي اللهم صل على الباء الأبهى المنقطة بسرعة الأصفر وعلى آله الطيبين القرى وصحابه المباركين القدرة جزا الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سدا والمسالك يا همة الشيخ أحمد تياني ويا همة الشيخ الإسلام الحاج إبراهيم ويا همة الشيخ محمد كمال الدين العربي ويا همة الشيخ آدم عبد الله الإيلوري العلم بنفسه رضي الله تعالى عنه رضوان الله تعالى عليهم أجمعين آمين آمين في tí ìkanjú bá ti débi lẹ́tà ọ̀ ní bẹ̀rẹ̀ lẹ́tà ní bẹ̀rẹ̀ mọ́ wàá bẹ̀rẹ̀ láti bí pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ní wípé. aburú fún ẹ kí wọ́n kó lọ́ra sọ lọ́jà tó mọ́mọ́ yìí tó san. tí ẹ bá wọlé bàbá mufti diari Ìlọrí. àdàmọ́ ọ̀hẹ́ tẹ̀wọ́. gbogbo ẹni tí wọ́n sọ pé wọ́n ṣe lọ́kì wọ́n àná lọ́kì o. I love you olúwa pé gbọ́migbọ́mi ibi tó ti ní pírọ́lẹ́mù ni pé sẹ́ni tó ra mọ́tò fẹ́ ni pé tí mo bọ̀ wá ọlọ́run fún wọn ní kádàrà ṣùgbọ́n palẹ̀ mọ́ fún mi táwọn bá palẹ̀ mọ́ fún kádàrà òní ẹni tí wọ́n gba kádàrà pọ̀ lórí ilẹ̀ àlàyé ṣé bí torí pé òsì mi tó ti máa ń jó kádàrà náà lò fún ọba lù oríire wọ́n fún ọ láṣẹ olótóbi ó yẹ lọ́rọ̀ sísáìsì ẹ̀. àwọn tí wọ́n lé kó túnra àwọn tí wọ́n bá wọn tún kàdàrá yìí náà nìkẹ́ jẹ́ ká kọ́kọ́ kí táwa kí àwọn tó gbé kàdàrá yìí lọ́yọ́ tó ọjọ́ pé dátà tàn fún wa wọn àdèjẹ́ kí ọ̀sán tún jóná. o kókò àwọn afáàlì bàbá mọ̀ọ́rẹ́ ó yẹ kẹ́ ẹ máa kí bàbá ṣe wọn wàá bèrè pé kí ni rí sí i. ní ta mọ̀mọ́ bàbá alánà kúndì òṣòwò púpọ̀ mbẹ́ ṣùgbọ́n làánà wọn agbára tó níṣẹ́ ńlá nùtọ̀ yẹn bínú pé wọ́n ti kóṣẹ́ tó pọ̀ sàṣọ sọ́pàá tẹ́lọ̀ tiẹ̀ ni. ẹjẹ́ bá kí bàbá dáadáa o kíkí tàbí kí ibẹ̀ ṣe wọn jọ tẹ́ bá tún wá rí wọn máa kí wọn pẹ̀lẹ́ gbogbo ẹni tẹ́ bá rí tó bá gbòkì ẹ kí ikú wọn kú oríire ṣùgbọ́n kí wọn kó wọn pẹ̀lẹ́ gbogbo ẹni tó bá dá dìde ẹsẹ̀ rẹ̀ ó kàn tẹ́sẹ̀ rẹ̀ wá pẹ́ yóò yẹ ọlá pé wọ́n rí orúkọ tó wúwo dì mọ́ wọ́n dẹ̀ pé kádàrà tó fẹjú wálé ayé kò jẹ́ kíkí níyẹn ó yẹ wọn lọ́wọ́ ni o nùnùnùnù oríire tó rí tá à ń kí wọn lé nìyẹn wọ́n sàṣì wọn ga o wọ́n gbà ń sára o ìkànsí wọn wọ́n sì sọ gbọ́ ìkànsí wọn ṣùgbọ́n nígbà tí ìkànsí wọn púpọ̀ wọn náà ìtàlófà níjọ́ tí mo fi wá bẹ̀rù bàbá mo sọ wọn bẹ mo máa ń tẹ̀lé wọn nítorí kẹjẹ ká kí wọn pé wọn ṣe wọn jọ ni pé mélòó ló fà ìkóhùn ó mọ sórí ilé láyé níjọ́ ṣebí ta tà fà mọ̀ tá a bá lànà ni pé káfà wà nù yàrá kan kọ́ mọ márùn-ún ọmọ ọ̀tọ̀ sínú ilé kásìmọ̀ sàdúrà bàbá ló jẹ́ ká mọ̀ ẹ pé bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run wí ẹ sàdúrà ẹ wá bẹ́ẹ̀ ṣe rí ṣe àlefakiru mina lè mùsùkìlàtì tó ọba tó ṣì ó ní pọ́blẹ́mù ọ̀nà. bàbá ló kọ́kọ́ tì wá wọ́n já kó bẹ̀ ó yẹ ká fà tó gbogbo ẹ tó jẹ́ fifty sixty years wálẹ̀ tó ọba ti kí sófà orúkọ lọ́wọ́ bínú. àwọn ọlọ́kọ́ jẹ́ àmọ̀ ìpèsè mi kan àtàkùn ní bàtà tó jẹ́ àmọ̀ ìgbé sí mi dọ́ àtàn pè ní aláwọ̀ kìíní kan àwọn tó jẹ́ àmọ̀ ìgbé sí mi dọ́ àtàn pè ní eh, eh, eh, gẹ́wùsù sàyàtì ìgbà yẹn ni bàbá máa ń sọ gbọ́mi ìgbà yẹn bàbá máa ń sọ yí pé sọ́fùtà wílí bàbà ẹ sílẹ̀kùn wọ́n sílẹ̀kùn nígbà yẹn wọ́n kọ́kọ́ sílẹ̀kùn àwọn àbùdálù sọ́fùtà wílí bàbà wọ́n sílẹ̀kùn àwọn olùkọ́ sọ àwọn lúkà bá wù wọ́n á bèèrè àwọn pé ṣé ta bá kan ṣọ́ọ̀ṣì wa ọ̀ ṣàyè lórí oníbẹ̀ ni kọ́tà ìwúni bábà wọ́n sílẹ̀ kún tibẹ̀ ni kọ́tà ìwúni bábà nígbà tí wọ́n sílẹ̀ kọ àwọn àbùdálù wọ́n wọnú àbùdálù nígbà tí wọ́n fẹ́ fún wọn ní mọ̀kámọ̀ tí wọ́n wà kọ́tà ìwúni bábà nígbà tó máa ṣí táìmù yẹn ni ṣéwù pé ìsìlì tí wọ́n ń pè ní gáúsù ní kẹ̀bírì tó ń pè ní gbọ́mi tó ń pè ní aláwù yàzé àhájẹtọ̀ ní pọ́tàkù àwọn àyìnlọ́kù lọ́sọ̀tọ̀ wọn máa ń jẹ kù àgbàlagbà pọ̀ kalẹ̀ bàbá ni mo fẹ́ kí mo fẹ́ jẹ́ kí ọ̀nà pé fásitì wuli bàbá níjọ́ tí fásitì wuli bàbá tí wọ́n sílẹ̀kùn wọ́n pé mufti lè ọlọ́run wọn wá dúpẹ́ kọ́lọ̀ ń ṣeun fásitì wuli bàbá ẹni pé gbàtà àti fi wẹ̀rẹ̀ kún wọn àti pé fásitì wuli bàbá ìyẹn ni pé gbogbo rẹ̀ kọ́ ti ṣe kí ni ìwọ tó bá wá dì mọ́ bàbá tó bá dé èèyàn ìwọ ni pírọ́blẹ̀mù ń wò kì í ṣàwọn ni wọ́n gbà tó ọba tẹ̀lé wọn tó dèèyàn béèrè bó o lo ṣe sìn wọn sẹ́mi lórí sìn wọn nàbá hàn àbọ̀fẹ́dẹ́ tọ́tọ̀ máa pẹ̀lú màmú ní ẹlòmíì lè ká tòótọ́ pẹ̀lú kádàrà ṣùgbọ́n ẹ̀mí rẹ ló da kádàrà ẹ̀wù ọmọ kẹwò sọ pé ṣé wòye jẹ náà wù ó lè yí ó yà tó bá fẹ́ mọ fáàdù oríire nínú náà wù sọ pé ọlọ́run la náà wù jẹ kádùn àrẹ gbà náà wù sọ ti dàrú ti pẹ́ ìṣèbí ìdájú ni gbogbo kéwù ti parí wọ́n sọ fún àtàlàtàlà pé láàmú Sallallahu alayhi wa sallam